وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́n ba ọlọ́wọ́n ba tí ó kó wa jọ pẹ̀lú àánú rẹ̀ lórí sunna abẹ́lọ́wọ́n ba àánú ọlọ́wọ́n ba tí ń bẹ lára wa náà tí a fi ń tẹ̀lé ìlànà nabi sallallahu alayhi wa sallam tá a sì fi jẹ́ni tí ó ń sojú kòkòrò láti máa wá ìtumọ̀ ntọ́lọ́wọ́n ba àlífẹ́láwí kálíbà gbàgbọ́ yẹ kádẹ̀líbà máa tẹ̀lé àánú ọlọ́wọ́n bá ti ń bẹ lára wa yìí kọ́lọ́n bá kọ́ máa kàkú lára wa láíláí àlékún àánú náà tá a máa fi dá ọlọ́wọ́n bá mà tá a fi máa gbẹ́sìn ọlọ́wọ́n bá yé abẹ́lẹ́ ọba kọ́lọ́n bá kọ́ máa ṣe fún wa ajẹ́rìí pé kò sí ẹnì kankan tó tọ́ láti máa fún níjọsìn àyàfi ọlọ́wọ́n bá nìkan a sì jẹ́rìí pé ọlọ́wọ́n bá yìí ọba tí ó ní àwọn orúkọ tí ó dáa ni ọba tó ní àwọn àròyìn tó ga ni ọba tó yẹ sí pé kò sí ẹnì kankan tí ó ní kápá àti ṣe àwọn iṣẹ́ rẹ̀ òun nìkan fún rẹ̀ náà ló ní kápá àti ṣe a sì jẹ́rìí pa Nabi sallallahu ẹ̀rú sí Ọlọ́run Ọba ni òjì sí Ọlọ́run Ọba ni àlékún kí Ọlọ́run Ọba orí ajẹ́jẹ́ tán Ọlọ́run Ọba àti àánú ọlọ́wọ́n bá kọ́mọ bá nàbí sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́wọ́n bá alékẹ́lá fi sí olùkọ́ fún gbogbo àgbáńlá ayé ẹni tí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tó yìí tún kọ́ wa lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn ìṣiṣẹ́tọ̀ bákan náà àwọn sọ̀hábà nàbí sallallahu alayhi wa àwọn tí ọlọ́wọ́n bá yọ́nú ìkẹ́ ọlọ́wọ́n bá orí ajẹ́jẹ́ tán ọlọ́wọ́n bá kọ́ wọn bá wọn náà àwa tọrọ báyìí fún gbogbo ẹni tí ń rin ojú ọ̀nà ọlọ́wọ́n bá tí sì ń pèpè sójú ọ̀nà ọlọ́wọ́n bá náà láti ayé àwọn sọ̀hábà tí tó fi díjọ́ gbéra kìyàmà kọ́nà bá kí ọmọ dáwọ́ ìkẹ́ rẹ̀ dúró lórí ẹni kọ̀ọ̀kan lálá ilaha illallah àlàyé tí a ń bá lọ òun náà ni ìtumọ̀ suratul kahf àti dé àyà ẹlẹ́ẹ̀kẹtàléní àádọ́ta verse fifty three òun náà ni aba bá sọ́rọ́tò káhùdé inshallah ta'ala awuka àyà na fún wa bayi bismillah. أعوذ بالله من الشيطان الرجيم ورأى المجرمون النار النار فظنوا أنهم مواتعوها ولم يجدوا فظنوا أنهم مواتعوها ولم يجدوا عنها مصرفا نعم. نعم،, نعم الله عليك لن صلى الله عليه وسلم سلتي وسلل لجوء بيد القيامة nítorí kí a lè bá nígbàgbọ́ sí ọjọ́ gbèdà kìyàmà nítorí pé ìnígbàgbọ́ sí ọjọ́ gbèdà kìyàmà ahadu arkani iman ìkan nínú àwọn orígun iman lọ́wà gbogbo ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ sí ọjọ́ gbèdà kìyàmà irú ẹni bẹ́ẹ̀ ti là àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àìgbàgbọ́ tó bá ṣe kèfèrí sí ọjọ́ tó bá ṣe àìgbàgbọ́ sí ọjọ́ gbèdà kìyàmà irú ẹni bẹ́ẹ̀ ti ṣòfò nìyẹn ọlọ́run bá lékẹ́lá wọn sọ fún wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ọlọ́run bá ní wọ̀rọ̀ al-mujrimuna an-nar ọlọ́run tó bá jẹ́ gbẹ̀dẹ̀ kìyàmà tí àwọn kèfèrí iná tí àwọn kèfèrí ń pè ní irọ́ yẹn tí wọ́n ní kò sí nǹkan tí ń jẹ́ iná tán láwọn ò nígbàgbọ́ sí yẹn nítorí pé lára ìnígbàgbọ́ sí ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà òun náà ní ká nígbàgbọ́ sí àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ lọ́jọ́ gbé dàlùkìyàmà gbogbo ẹnikẹ́ni tó bá lóun gbọ́ ọjọ́ gbé dàlùkìyàmà gbọ́ àmì mi ò gbàgbọ́ pé náà ń bẹ irú ẹni bẹ́ẹ̀ ò nígbàgbọ́ sọ́jọ́ gbé dàlùkìyàmà náà nìyẹn àbótí ẹgbàgbọ́ pé náà ń bẹ àmọ́ o èmi ò gbàgbọ́ wípé láha sábàtú àbẹ̀wọ̀ iná ní ilẹ̀kùn méje èmi ò gbà yẹn gbọ́ o irú ẹni bẹ́ẹ̀ ọgbọ́jọ́ ìpínlẹ̀ alkiyama gbọ́nà ni gbogbo àwọn tọ́bá tọ́lọ́wọ́n bá alékẹ́lá bá fún wa ní ìròyìn nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ìpínlẹ̀ alkiyama àtàwọn tọ́lọ́wọ́n bá alékẹ́lá ti dá tí ó jẹ́ ẹ̀dá ọlọ́wọ́n bá tí ó padà máa hàn sí wa lọ́jọ́ ìpínlẹ̀ alkiyama yí pé aljannatu wa náàrù makhluqatani kágbà yìí pé aljanna àti iná ẹ̀dá ni àwọn méjèèjì khuliqata ọlọ́run bá sì dá wọn waljannatu a fawqa sab'i samawat aljanna sì wà lókè pátápátá lókè sama wan naru tahta al-ardina sufla iná sì wà nílẹ̀ pátápátá hadhihi aqidatu ahli sunnati wal jama'a waljannatu wan naru la tafniyan wa la tabidan kagba wo ike aljanna àti iná wọn ní tán láíláí wọn ní tán fa innahuma yabqiyani aw fa innahuma tabqiyani ma'a baqa illahi subhanahu wa ta'ala méjèèjì yó máa bẹ lọ pẹ̀lú bíbẹ Ọlọ́run ọba ni nínú àwọn ẹ̀dá Ọlọ́run ọba tó níbẹ̀rẹ̀ tí olópin ló wà aljanna àti iná ó ní bẹ̀rẹ̀ ó níjọ́ tọ́lọ́wọ́n bá dá wọn àmọ́ kò sópin fún wọn yúta bilmauti yawm alqiyama wọ́n mú ikú wá lọ́jọ́ gbẹ̀dẹ̀ alqiyama lórí súrọ̀ alkabsh agbo ọlọ́wọ́n bá alékẹ́lọ́wà ní kún wọ́n dú tọ́bá wá dú ọlọ́wọ́n bá alékẹ́lọ́ sọ pé ya ahlal janna ẹ̀yàn ọmọ aljanna ẹ ti rí ikú láti díwúyé o khuludun fala maut ayé bí tẹ́ wà yẹn ẹ ma gbébẹ̀ lọ gbére ní kò síkú máa wàyà ahlan náà ẹ̀yàn ọmọ nánà ikú láti díwúyé o khuludun fala maut ẹ̀yìn náà kò ní jókù kò ní jáláyé nínú náà tó látara báyìí iná yìí ọlọ́wọ́ bá ní wàrọ́ almujarimuna náà ọlọ́wọ́ ní àwọn kèfèrí almujarimuna húnna almushrikun walkafirun alladhina la yu'minuna bi yawmil qiyama àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́jọ́ lórí fàzọ́nù annahum mọ́wàátì ẹ̀yíwà ọlọ́ni yóò wá dá wọn lójú zọ́nù ní báyìí bí máa na àìkànú tẹ zọ́nù kún wọ́n ma wá dábàá wọ́n ma wá rò yí pé no yẹ̀kínù ní báyìí fàzọ́nù wọ́n wà mọ̀ lámà dájú annahum annahum mọ́wàátì ẹ̀yíwà wọ́n wọ́n náà wọ́n wọ́n náà wàlámi yẹ́jì dùwà ẹ̀ masrifa wọn wá ní rí in tí ó gbé iná yìí tí ó gbé fún wọn wà nírí in tí ó mú wọn escape ya náà yìí kò sí fún wọn lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà yóò ti àwọn náà ti ṣúwọ̀ pé é iná ta ń pè nírọ́ nígbàtà wọn lé ayé òun láti rí àwà wò báyìí wó rí bẹ́ẹ̀ yọ́ da wọn lójú tánàbí sallallahu alaihi wasallam jẹ́ kó yíwa wípé tó bá ní wẹ́lá sí yáàmà yóò tàbí bí náà wọ́n mú iná wá àwọn wo wọ́n mú iná wá bí sàbìínà alfazimami wọ́n mú iná wá lọ́jọ́ gbẹ́dà sí yáàmà pẹ̀lú okùn tó nípọn àwọn okùn tó nípọn tó jẹ́ sàbìínà alf 70,000 kí 7,000 70,000 okùn ni wọ́n fi dé iná máa kulli zimamin àwọn tí ó wá dì mọ́ okùn kọ̀ọ̀kan nù màláìkà tí a máa okùn kọ̀ọ̀kan sí lágbára tó bó nípa tó sab'una alfa malak 70,000 malak angeli 70,000 ni ó dì mọ́ okùn ẹyọ kọ̀ọ̀kan okùn 70,000 ló sì wà mẹ́ 70,000 times 70,000 ẹ máa ṣe mathematics okùn kọ̀ọ̀kan okùn kọ̀ọ̀kan 70,000 malaika ni ó dì mọ́ okùn kọ̀ọ̀kan okùn 70,000 òun ó sì dì mọ́ iná wá wọ́n ma wá wọ iná iná ò ní gbà wọ́n ma wọ yọ́ ma wọ́ wọn yọ́ ma wọ iná ọmọ wá bínú yọ́fẹ́ fàyà yọ́fẹ́ kọ̀njúmù gbogbo àwọn kèbèrí ah, wallahi in tó ní agbára ni subhanallah ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó ní agbára púpọ̀ ni nítorí ẹ̀ lọ́lọ́wọ́ bá lẹ́gẹ́lá mọ́ bí ń kí lọ́nà fún wa lọ́lọ́wọ́ bá lẹ́gẹ́lá mọ́ ń kí lọ́nà fún wa iná ọlọ́wọ́ bó rọrùn wallahi alazim iná ọlọ́wọ́ bó rọrùn tẹ́rà àwọn màláìkà yìí tí wọ́n mọ́ fa iná tí náà mọ́ fà wọ́n padà yìí ẹn pé a ní okun 70,000 ló fi mọ́ fa 70,000 mọ́láàkù ní ọwádìí mógún kọ̀kan àwọn màláìkà yìí kọ̀kan náà tó wá ní táwọn bá gbé àwa sí orí ọwọ́ báyìí bí ìgbà pé èèyàn bá gbé bí ìgbà pé èèyàn tó bá gbé rà tẹ́mọ̀ sí fàájì lórí ọwọ́ yín báyìí bá ṣe rí sáwọn màláíkà tí ó fa náà wọ́n nípa wọ́n ní agbára gírígá kódà àwọn màláíkà tí ń sọ iná àwọn tó nípa jà àwọn màláíkà yókù lọ wọ́n tó ní agbára jà àwọn màláíkà yókù lọ subhanallah mo ti wá máa wọ iná ni iná wa máa yarí iná ma wá yarí ìyẹn kan ní àfà ara dá ma ń nù iná yarí gbogbo àwọn tá a mọ́ sọ tí ìbá làákà yìí mú náà nù ee wọ́n náà padà rí jọun ara yín náà nù ara yín tán bá wí náà nù kí ẹ̀fẹ́ máa fi làákà yìí takọ̀rọ̀ ọlọ́run làákà yìí tẹ̀kútẹ́ yìí náà sá subhanallah ẹlòmí ò in agọ̀ lẹ́lòmí ń pè lọ́gbọ́n agọ̀ ní ń pè <laughs> wọ́n ní pẹ́dà kò tó tẹ̀ odidi ẹ̀fọn gan bóòdó tó náà re. máa sọ odi rẹ̀ tàbáníká wo odidi ẹ̀fọn gan ní ọmọ àfi tako tí a máa ní ìyẹn iná ẹ̀wọ̀n sì rin iná yarí wọn wọná iná wá jẹ́ èèyàn kọ́ ẹwú dédé rìn subhanallah ṣe bọ́ lọ́wọ́ bá lọ́ dá wọn náà ló sì dá ọ pẹ̀lú ìrọ́dà rẹ̀ àti kúdìrọ̀ rẹ̀ ọlọ́wọ́ bá tó dá iná ọjọ́ gbèdà kìyàmà náà dá pẹ̀lú ìrọ́dà àti kúdìrọ̀ ni tó bá rọrùn fún wọn láti dá ìwọ tó bá rọrùn fún wọn láti dá tó ẹ́ pé ìntọ́ ọkùpáì lórí ilẹ̀ ọlọ́run ọba ó kéré gidigan tó bá rọrùn fún ọ láti dá pẹ̀lú kúrò àti ìrọ́dà rẹ pẹ̀lú agbára àti gbèrò rẹ kò fẹ́ ṣe nǹkan báyìí kò sì lágbára ti ṣe ìntọ́ bá dẹ̀ fẹ́ ṣe kẹ́nìkan bá fẹ́ so ilé báyìí táwọn kèfèrí bá ti yóò wá dá wọn lójú pé annahum muwaqi'uha fáwọn wọnú ẹ̀ walam yajidu anha masrifa wọn dẹ̀ ní rí nkankan tí ó gbé ìyáná náà kúrò fún wọn lọ́jọ́ gbé dàfíyàmà torí nkan tó fi yẹkẹ́ gbé ìyáná kúrò fún ara wọn òun náà ni ìnígbàgbọ́ sí ọyẹ kí wọ́n ní nílé ayé orí wọn lọ́yẹ kọ́ jẹ́ fún wọn kó sọ wọn wọn dẹ̀ ní yìí kò sínú ẹrú wọn نعم آية تتلي بسم الله ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا نعم قال ولقد صرفنا fi hadha al-Qur'an lin-nasi min kulli mathal ọlọ́wọ́n bá ní ní pàápàá àwọn ọlọ́wọ́n bá lè kẹlá búra sarrafna àwọn ọlọ́wọ́n bá náà náà al-azama nìyẹn náà al-wahidu al èèyàn kan tí ń gbéra rẹ̀ tóbi kò tí mọ̀ sí pọ́lọ́wọ́n bá pọ̀ àmẹ́yìn kan tí ń gbé rẹ̀ tó fi pé ọlọ́run bá ní ní pàápàá àwọn ọlọ́run bá búra wípé àwọn ọlọ́run bá ti sàlàyé ní yékéyéké àwọn ọlọ́run bá adékẹ́lá ti sàlàyé ní fọ́síwẹ́wẹ́ nínú alukur'an yìí fi haza alukur'an nínú alukur'an tẹ́ ń káyì àwọn ọlọ́run bá ti mú àwọn àlàyé wá tí ó clear tí yóò fi mọ̀nà tí yóò fi ní sọnù tí yóò fi ní jáde kúrò nínú mọ̀nà kọ́lọ̀ sínà láíláí gbogbo àwọn àpéjúwe gbogbo àwọn àlàyé tó lè mẹ́mú yàn sí ríbú lọ́dọ̀ Ọlọ́run Ọba tó lè mẹ́mú yàn rí bínú Ọlọ́run Ọba tó lè mẹ́mú wọná tí ó dẹ̀ mú yàn jọmọ àlìjẹ́nà gbogbo ẹ̀ láti mú láwọn àpéjúwe tó yẹ pé yóò máa la yóò máa pe la káyọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò dẹ̀ máa sun mọ́ àgbọ́yé tọ́lọ́run Ọba àlìkílá fẹ́ kó ní Ọlọ́run ní kèfèrí wọn a máa takú ọlọ́run ọba púpọ̀ gbogbo àkíbà tọ́lọ́run ọba àlékẹ́lá bá ti mú àyà wá tó bá ti mú àwọn àpéjúwe wá tó bá ti mú àwọn àlàyé wá láti máa fi sàlàyé fún àwọn kèfèrí láti lè jẹ́ kán nígbàgbọ́ sí ọlọ́run ọba wọ́n máa wọ́n a máa takò ọlọ́run ọba púpọ̀ wọ́n a sì máa já ọlọ́run ọba níyàn púpọ̀ jẹ́mọ́ àwọn oníbí àbí òrí bẹ̀ ọlọ́hìn àfihàn lọ́lọ́run ọba alẹ́kọ́ tó pé wajadalu bil batili liyudhiqu bihi al-haqq ọlọ́run ọba ni wọ́n a máa jiyàn wọ́n a máa tàtakò bil pẹ̀lú àwọn ọ̀rọ̀ pẹ̀lú àwọn làákàyè tó bàjẹ́ pẹ̀lú àwọn làákàyè tó dọ̀tí pẹ̀lú àwọn ẹ̀rí tí ó lálàáfíà liyúdẹ̀ hígù bíhì lákọ̀ láti lè fi takò òdodo láti lè fi bá òdodo jẹ́ <coughs> tẹ́bá ń sàlàyé fún wa pé ń tọ́lọ́wọ́ bá lékẹ́lá ń wílé lẹ́yìn ìtànàbí sallallahu alaihi wasallam ń wílé lẹ́yìn wọ́n a máa múlá káyìwá wọ́n a máa fi takò nǹkan yẹn ó ní kíyàn sọ pé nǹkan báyìí kíyàn sọ báyìí kíyàn sọ báyìí sọ́bálá káyìmú so wọ́n ni nítorí ẹ̀ ìgbà tí ò sí lè wọlé nù lákàrí táwọn yẹ o so wílé báyìí ayẹ́pọ̀ ọlọ́nkọ́lọ́ sọ nìyẹn torí pọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá òní tako lákàrí subhanallah nítorí wọn òní sheikhul islam ibn taymiya rahmanullahu ta'ala na fi kọtíra kan wọ́n ni dar uta'aru bil akli wa nakli wọ́n ni gbígbé kúò wípé làákàyè máa ń takò nákìlù làákàyè máa ń takò ọ̀rọ̀ lọ́wọ́ bá wọ́n láwọn fẹ́ ṣe dárú ẹ̀ pé tààrùdù ìjẹ́ tààrùdù ìtakò máa ń bẹ ìtakò rẹ̀ ní máa ń bẹ láàrin làákàyè àti náà láíláí torí pé al-aqlu salim la yata'aradu ma'a an-nusus làákàyè tó bá gbádùn kò ní takẹ̀rí láíláí tẹ́ bá ti lè rí làákàyè kan tí bá ti ń takò ọ̀yà Qur'an ẹ̀dùnmọ̀ pé làákàyè tí ò lálàáfíà nìyẹn làákàyè tí ń sáré nìyẹn sọ́nà ọba ni wà kana al-insanu akthara shay'in jadala ọmọ èèyàn tó yà kèfèrí wọ́n máa pọ̀ ní ìjà Ọlọ́run Ọba níyàn wọ́n máa pọ̀ ní ìtakò Ọlọ́run Ọba lórí àwọn àyà tọ́lọ́run Ọba àlékẹ́lá ń sàlàyé fún wọn a ti sàlàyé àyà yìí rí níjọ́ Wednesday tó lọ nípa wípé àyà yìí àwọn kèfèrí lọ́lọ́run Ọba àlékẹ́lá ń bá wí ṣùgbọ́n tá a bá rí mùsùlùmí náà tá ń sàlàyé nǹkan fún tí wọ́n ń jà níyàn nínú ọ̀rọ̀ ọlọ́run ọba a lè lo ayà yìí lé lórí kò túmọ̀ sí pa ti pè ní kèfèrí yẹn òun la fi má péjú ẹ wá pé ayà yìí Aliyu ibn Abi Talib anabi sallallahu alaihi wasallam lò lé Ali lórí gbàtí anabi sallallahu alaihi wasallam tó lọ ṣe àbẹ̀wò Ali àti Fatima ní òru láti lọ wo báwo ni wọ́n ṣe múra sí ẹ̀sìn sí. Si báwo náà ṣe múra sí alkiyama wọn sí bàtí anábi wá délé wọn anábi wá bá wọn wípé wọ́n ń sùn lọ́wọ́ anábi wá kírun anábi wá kanlẹ̀kùn anábi ní allah tusalliyan sẹ́ẹ̀ ní dìde kírun ni àìlè wá ń dá anábi lóhùn pé àà ilé anábi sallallahu alaihi wasallam inna anfusana biyadillah ẹ̀mí wa wọ́ ọlọ́run lọ́wọ́ lọ́wọ́ àrọ́dà mọ́wọ́ àwọn yẹ̀bà ẹ̀sànà ẹ̀bà ẹ̀sànà tọ́nà bá fẹ́ ká jí ni ọlọ́run ó jí wa tọ́nà bá fẹ́ ká kírun ni yóò jí wa. anábì sallallahu alaihi wasallam gbọ́ ilé báyìí anábì bá yíyìn padà alì ní wàlám yurji ilayya shay'an anábì ò tiẹ̀ fèsì kankan fún mi mọ́ alì ní òun wá rí tánàbì ni a wa kana al-insanu akthara shay'in jadala ọmọ ìyá màmá já ọlọ́run ọba níyàn púpọ̀ o anábì sallallahu alaihi wasallam wá lo àyà yìí ó lò lé àìlì lórí jàmáà kò túmọ̀ sí pé àìlì ti kèfèrí nìyẹn láti jẹ́ kóyé wa àṣàlàyé lè ní fọ́sọ́ ẹ pé èyàn lè lo àyà kèfèrí lé mùsùlùmí lórí kò túmọ̀ sí kó ti di kèfèrí àwọn tí òkè ń gbàgbọ́ yé ilé ìbáyìí ó làwọn khawarij tó bá ti rí pé àyà kèfèrí tó bá ti rí pé wọ́n lò lé mùsùlùmí kan lórí báyìí wọ́n nana nìyẹn ṣe bí náà ni wọ́n lò fún wọ́n yìí tó lé báyìí ò rí bẹ́ẹ̀ nínú àkídà ahlu sunnah wal jama'a naam ilé báyìí ni àlàyé ya na bismillah àyà tó tẹ̀lé وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم أو يأتيهم العذاب قبلا نعم ọlọ́run bá fẹ́ tutù ẹ̀mí annabi sallallahu alaihi wasallam nínú àyà yìí àti ẹ̀mí àwọn sọ̀hábà àti ẹ̀mí gbogbo àwọn mùsùlùmí náà tàbá rẹni tá ń sàlàyé súnnà fún tí wá ń sorí pọ̀pọ̀ tí ó gbá ọlọ́run ọba àlékẹ́lá fẹ́ tutù ẹ̀mí wa tó pé a máa fọwọ́ kan ẹ̀ lẹ́mí pé ha mo sì ń sàlàyé nǹkan báyìí tó lè kórìíre bá ọ tó sì lè mú ọ jìnà sí ọlọ́run ọba ó dẹ gbá inú yóò mọ̀ wá bàjẹ́ inú yóò ní dùn torí pé ẹni tó bá mọ̀ lẹ̀rú ọba ẹni tó bá mọ̀ òun náà lẹ̀rú ọba tọ̀bí àwọn ẹni rẹ̀ wá ní pé tọ́bá ń sàlàyé fáwọn èèyàn táwọn èèyàn wá tètè máa gbọ́ nǹkan yẹyẹ a máa kó bànújẹ́ bá wọn púpọ̀ ilé báyìí náà ló kó bànújẹ́ náà bá ọ wà púpọ̀ ọrùn bẹ́ẹ̀ rẹ̀ bí torípọ̀ wọn nígbàgbọ́ sí mọ́hàrẹ̀ lè ma àlàyé ní kéèyàn ṣe kẹ́ni tẹ́ ṣàlàyé fún kọ́ gbà kọ́ mọ́ gbà ọwọ́ ọlọ́run nìyẹn wà tẹ́ bá ṣàlàyé fún tó bá gbà ẹ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tẹ́ bá fún tí ò bá gbà ẹ mọ̀ wípé ẹ̀yin ti ní ládàá ti ẹ máa pé ojúṣe tí ń tọ́lọ́wọ́ bá lè kẹ́lá gbé lóyún lórí ẹ ti ṣe nìyẹn dídákẹ́ lọ́wọ́ bọ́ jẹ́ ẹ̀yà lé lórí ṣé bá ní sí ọlọ́wọ́ bá jẹ́ wájú kó yẹ wá wí pé anẹ́bì gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ bá ń sàlàyé fún wọn tẹ́ bá ń sórí kankan ẹ o bá ṣe wí fún Habibu yìí tó náà wọ́n lè ìsún wálẹ̀ yìí náà ìsún sọ ní ìsún sọ the same thing le tó ọlọ́run bá wá nínú ẹmọ́ wùlẹ̀ bánújẹ́ lẹ bá ríru habibu náà ẹbá ní ọmọ parun ni ọ bá sí lóun fẹ́ parun kò sí sí bí sí èèyàn bá ní ẹ̀kọ́ èèyàn mọ́ parun bánú yòbó ni èyẹ pẹ́kẹ́ èèyàn mọ́ dẹ́tẹ̀ ẹ̀họ́n bá ti lè dánú gbógbé bá ti lè dánú gbógbé kò yẹ báyìí nísìn àwọn ọmọ ṣàlàyé àmà kìlọ̀dé àmọ́ kò pẹ́kẹ́ ẹni tí é sorí bú mọ́ sorí bú ọlọ́ọ̀bá mẹ́jẹ kábíbù ṣe rí bú o àwọn èèyàn sàmí ẹjá bá bẹ́lọ̀ fa kémẹ́sì kò sí bá lé lé hìtì ẹ̀ tó à bẹ́lọ̀ fún sọ́lá nẹ́bí náà máa bẹ́lọ̀ fún àwọn káfàrọ̀ àwọn kèfèrí kọ́nà kó fún wọn mọ̀ nàbí so ẹjá wọn bá bẹ́lọ̀ torí àwọn èèyàn ti ń ra ọjà yẹn bí wọ́n bá yẹ ṣe ń ra sí bẹ́ẹ̀ ni wàhálà ọmọ pọ̀ lọ́rùn ẹ̀ sí tí bá ní sí wọ́n fi tó wa létí pé kan náà nínú àwọn tí ó sì àyọjú ràn ọlọ́nà ẹni àà ìtàbà bíbù sọ ló kọ̀ rẹ́pù tó ni ànábì fẹ́ rẹ́pù tó ni ẹ̀ẹ̀wọ́ ọmọ subhanallah wàláhì láàrín ẹgbó bí tí ìfẹ́ ẹwòbí tó ti dé ẹ̀dàkùnbá ní sàlàyé tó yìí náà kán máa nínú oko parun kó sí lóun fẹ́ parun náà ni ọlọ́ níbẹ̀ bá ríru wọn ẹbá ríru wọn tán ṣe bẹ́ẹ̀ jẹ́ yẹn ti ọlọ́ọ̀bá wọ́n fún wa ní ìròyìn pé àwọn ànábì tó ti kọjá lọ náà àwọn ìjọ tó ti kọjá lọ báwọn náà ṣe máa ń ṣe nìyẹn àwọn náà máa ń sorí kókó kéèsè ìjọ tí nìjà kéèsà ìmáwí tí kéèsà ìmágbé kalẹ̀ tí ẹ máa gbé kalẹ̀ bó ti ẹkẹ́ wí náà lè wí nì àmọ́ bá bá gúnyẹ́ sínú ewé táà sì ṣe bẹ̀ tí a wá mú ẹ̀yìn sọ́wọ́ òsì tá wá fi ẹ̀yìn ẹ̀yìn rìn tá fi délù sẹ́yìn ẹni tí ó yìn ní ó yìn ní ẹni tí ó sì ní yìn ní alliteration ní gbogbo ẹ oh. kò sí bí ẹ̀ sí lè gbìyànjú tó fún bá fẹ́ sànú bá kọjá lọ yóò lórí náà lọ́lọ́wọ́ bá lékẹ́lá fi ń jẹ́ kóyọ̀ abẹ́ káì ọlọ́wọ́ bá ní wà máa mẹ́nà annas ọlọ́ ní kò sí nǹkan tó kọjí àwọn èèyàn àìyú mìnú nípa pé kẹ́ nígbàgbọ́ sí tẹ́ ń pè wọ́n sí kò sí tó kọjí wọn tí ò jẹ́ kẹ́ nígbàgbọ́ sí illa ìjẹ́ ahumul nígbàtí ìmọ̀nẹ́dé bá wọn nígbàtí ànábì sallallahu pẹ̀lú mana nígbàtí alkùránì dé torí pé ọ̀pọ̀lọpọ̀ ayé nínú alkùránì tẹ́bà ń gbọ́ húdà ìgbàmí yóò mìnà nẹ́bì ìgbàmí yóò mìnà alkùránì ìgbàtí alkùránì dé ìgbàtí nẹ́bì sallallahu alaihi wasallam dé tí mana dé kò sí nǹkan tó kọ díwọn tí ò jẹ́ ká mana ju wípé in tó ṣẹlẹ̀ sí àwọn kèfèrí ìsáájú wọn níbi ìsorí sáwọn nẹ́bì ọlọ́run ọba náà ló ṣẹlẹ̀ sáwọn náà ilé kókó wọn ìtakú lórí ìṣekèfèrí wọn ìpé òdodo nírọ́ wọn tó ti ṣẹlẹ̀ sáwọn ìjọ tó kọjá lọ síwájú òun náà ni nǹkan tó ṣẹlẹ̀ sáwọn eléyìí náà tó ń ti bí wọ́n ṣe rí àwọn ẹ̀rí tó kílẹ̀ tó alhuda atúmọ̀ mí ni àwọn àyàtú ọlọ́run ọba àwọn àmì ọlọ́run ọba bóyá àwọn àyà kùránì ni àbí àwọn àyà àwọn àmì tí àwọn ànẹ́bẹ̀ ọlọ́run ọba mú wá tí ó fi mọ̀ ha nítòótọ́ ọlọ́run ọba lọ́rọ̀ ẹni ẹ̀yìn ọlọ́run ọba ya ni ni ní gbogbo àwọn tó ju ìsàyàkókò sófin lọ ìtakú ìgbẹ́rùgbọ́n rí ìpé ìpé ọlọ́run ọba nírọ́ ìpé àwọn ànẹ́bí ọlọ́run ọba nírọ́ olómú wọn ṣe bá ní sí ilá àǹtà tí yà sunnatul awwali in tó ṣẹlẹ̀ sáwọn ní sáájú náà ló ṣẹlẹ̀ sáwọn náà àwọ́ta tí yà òun náà nìyà náà padà sọ̀kalẹ̀ lé àwọn ilé náà lórí tó tán bá ṣe takú lórí nǹkan tí wọ́n dúró lórí ẹ̀ ìyà ọlọ́wọ́n bá lékẹ́ lọ́sọ̀kalẹ̀ lé wọn lórí ló fi jẹ́ pé ń bomi nínú ọ̀rọ̀ Qur'an àwọn tó láyà àwọn tó lọ síwájú wọ́n máa láyà débi sọ wípé kọ́lọ̀wọ́ bà lẹ́kẹ́lẹ́ kọ́ sọ ìyà kalẹ̀ léwa lórí láti sámà ẹ̀rọ kí yẹn láyà débi kí yẹn mọ́ sọ fún wọn pé kí yẹn mọ́ sọ fáwọn ànẹ́bí ọlọ́wọ́ bá pé sọ fún wọn pé kọ́lọ̀wọ́ bà lẹ́kẹ́lẹ́ sọ ìyà léwa lórí láti sámà ẹ́ fàásìkítọ̀ àìlẹ́yìnà kìsìpà mìnà sàmáì ìkúnta mìnà sọ́dìkì tó wáyé pé ebi òun promise wà pé bá jẹ́ bẹ̀rẹ̀ kìyàmà ẹ̀ẹ́jì e ẹ̀wọ̀ e náà má wùlẹ̀ jẹ́ òjìjẹ́ gbẹ̀rẹ̀ kìyàmà èyí ti pẹ́ jù máa sọ fọ́lọ́run rẹ pé kọ́ sọ ìyà ń kalẹ̀ láti sánmà nísìn kọ́ máa jẹ wá subhanallah ìṣẹ́kẹ̀ẹ́fẹ́rí tó nípa jù nìyẹn ìṣẹ́kẹ̀ẹ́fẹ́rí tó nípa kí ẹ láyà sọ́lọ́run bàbá ìkéyàn mọ́ wá bèèrè fún ìyọ́lọ́n pé ọya tó bá yẹ mọ́ wùlẹ̀ ìrọ̀ irú òṣìṣẹ́ mọ̀ pa náà ẹ̀rẹ́jọ́ gbéra kìyàmọ́ ìjọ́ òní yóò tó ṣẹlẹ̀ ma kò yíò ti pẹ́ jù má jẹ́ rọjọ́ gbé dàrẹ̀ kìyàmẹ̀ kankan bàwá ní àwọn ìyá ọlọ́run ẹ̀mbẹ́ ní sí àbí òsì ó mẹ́ a máa ó lè fi àjẹ́ ní sí àbí ní ó sọ kalẹ̀ báyìí subhanallah so tó bá bá dójú ẹ̀ ọlọ́run bá lè kẹ́lẹ́ wá fi àjẹ́ wọn níbòmí wọ́n sọ fánẹ́bí wa ìyà tó sọ pé

ẹlòmí sí ń wí ní ọ̀nà àpẹ́wí tó dá nísìn àtọ́ẹ́gbẹ́dẹ̀ máa ń sàlàyé fún wọn ẹlòmí ọkọ̀ mẹ́ yí mílé lórí ní pé ẹ̀dá wọn ló ń járe gbogbo nǹkan náà ni wọ́n sá máa hánẹ́ tí wọ́n ní wọ́n máa hánẹ́ wọ́n máa hánẹ́ kò sẹ́ni tí hánẹ́ ọlọ́run bá fún rẹ̀ lọ́sọ pé ẹni tó bá ṣe báyìí yóò wọ̀ náà ẹni tó bá ṣe báyìí yóò wọ̀ náà ẹni tó bá ṣe báyìí ọlọ́run bá lọ sọ bẹ́ẹ̀ ẹgbẹ́nu sọ́hun gbogbo wà sí ti yàn mọ̀ jú pé yàn wọ náà yàn wọ èèyàn lálìjẹ́ nàkà fi yàn wọ láyé tó máa tàn ẹ̀mí ọba dáhùn gbẹ̀ sí ẹ̀yọ́ wọná ẹ̀mí ọba ṣe kíníkan ẹ̀mí ọba ṣe kòtò yóò wọná ẹ̀mí ọba ẹ̀hà yóò wọná ẹ̀mí ọba ṣe kíníkan yóò wọná kíníkan ẹ̀ máa haná ẹ̀ máa haná alùsínú dẹ̀ kí ń haná tí ó bá ní sí púpọ̀ àwọn kan táà ń sọ pé yàn wọná yàn wọná lé lórí àdìsá Nábì sallallahu alaihi wasallam pé ẹni tó bá sí àwọn nǹkan wọ̀nyí yóò wọ̀ná tó yẹ bá ní sí so àwọn kèfèrí a máa láyà bẹ́ẹ̀ kódà ń gbà mí wọ́n sọ pé wọ́n sọ fọ́nà ọba pé Allahumma in hadha in hadha ọlọ́wọ́ báwò tó bá jẹ́ sí pé ilé yìí tó ń sọ tánàbí ń sọ fún wáyé huwa alhaqqu min indik tó bá yẹ pé òdodo látọ̀dọ̀ rẹ̀ wọ́n lọ́wọ́ bá lè kẹ́lá lóbi ọ̀nà فأمطر علينا حجارة من السماء مولى òkúta ni ó máa rọ̀ lé wa lórí àgbà eh àgbà àmọ́ bá yẹ kó ni o sọ Ki òkúta kí ẹni kó kúta máa rọ̀ láti hey wàláhì ó lágbára fa òkúta ọ̀rọ̀ láti sẹ́mà gan èyàn kan kí ẹ̀kẹ́ mú òkò ní ìsìnkú kẹwù yẹn tuntun kó kò ní òkò látọ̀kẹ́ tó bá bá ọ níwájú o ní mọ̀gbà tó dọ̀síwítù orí bẹ́ẹ̀dì lọ yájú sí <laughs> tọ́rọ wọn kó bá orí bẹ́ẹ̀dì ní ó ti yájú tó bá ní sí ká máa sọ wípé òkú wá ń jábá láti sámà òkò pé kọ́lọ̀ ọba kọ́ máa rán òkò léwa lórí láti sámà báwọn kan bá ṣe ní àyà sọ́nà ọba tó nìyẹn àwọn tó tún ní àyà rú ẹ̀ náà àkódà àwọn tó tún láyà rú tó tún láyà jù bẹ́ẹ̀ lọ náà ń bẹ lónìí lẹ́bẹ̀ẹ́ lómi yọ́ máa ṣe ń ṣe pé kí lọ́lọ́n fẹ́ ṣe ẹnìkan sì lọ Qur'an ọlọ́ra Qur'an nítorí pé kí lọ́lọ́run ṣe náà ni pé ọlọ́run ní bẹ ẹ̀yin pé kùránì yìí rẹ̀ ó sì gbẹ́sẹ̀ lé ẹ̀pẹ́ ìsọfọ́lọ́ ń pé kí ló ṣe nù aláì ẹlòmíì sí lọ́la kùránì nítorí àwọn mùsùlùmí yóò sì máa tọ̀ sí aláì kí ẹ lọ́ra kùránì kó sì yọ ìdí rẹ̀ kó sì máa tọ̀ subhanallah àtúnmà ìmẹ́yorí sí àwọn ìwà ọlọ́run bá náà máa ń firú wọn dára dáadáa táàtìrí táàtìrí táàtìrí táàtìrí ni ọlọ́run bó wá di fọ́ọ̀mù wọn ọlọ́run bó sọ wọn di bá mi ọlọ́run bó lálàsẹ wọn nítorí pé wọ́n ṣe kíni o torí wọ́n jẹ́ ni tí wọ́n ń láyà sọ́lọ́run bá sílé báyìí nínú àwọn ìran ìsekèfèrí lọ́wà <coughs> ìsekèfèrí pé kíyàn láyà sọ́lọ́run kẹ́mìyàn lè sí ọlọ́run bá káìgbọ́lọ́run bá gbọ́ kó lè lórí ìyàn lórí ẹ̀mí yẹn débi wípé kí a máa sọ wípé kírù nǹkan báyìí ẹ̀mù pàwọn náà kéde pọ́n fẹ́ kó ṣẹlẹ̀ kéde ní pé tán bá ṣẹlẹ̀ kéde pé bọ́yá ẹ̀mí wọn gbé bẹ́ẹ̀ tí wọ́n bìlífù pẹ̀lú ẹ̀ ó ṣẹlẹ̀ ni nítorí ẹ̀nà mi sọ pé irọ́ ni tó wọn gbà wọ́n kó lè ṣẹlẹ̀ wọn gbà kọ́lọ́ bá ń bẹ àìgbàgbọ́ yẹn fi ní kó ṣẹlẹ̀ wọ́n pé irọ́ ni kò ní ṣẹlẹ̀ njẹ́ tó bá wá ṣẹlẹ̀ ọwá parí nam káwá fi parí ẹ̀ tẹ́rí irú àwọn ẹ̀yà báyìí tó bá dé tẹ́bá ti ááyá náà yàrá yìí tẹ́bá ti lè fojú ríyà kò sí táwọ́bà mọ́ lára àwọn ìyà lára àwọn ìgbà tí táwọ́bà kí ń gbà nìyẹn pé ìgbàwó idha nazala al-'adhabu al-mahiq ìyà tí máa ń pa ní ẹran tó bá ti lè sọ̀kalẹ̀ báyìí tí ìyà yẹn bá ti lè bẹ̀rẹ̀ báyìí ah ọlọ́run wá ah, a ti gbàgbọ́ ah sọ́ra fúrújì wallahi kò sí máa parí tí ìyà bá fi lè dé báyìí yóò kò ní nǹkan tó fẹ́ fi àyẹ̀ ṣe mọ́ ìmánì yẹn ìnígbàgbọ́ yẹn táwọ́bà yẹn ọlọ́ọ̀bù ní kò ní nǹkan tó fẹ́ fi ṣe mọ́ torí pé àsìkò táwọ́bà ti lọ àwọn àsìkò tí táwọ́bà yìí gbà òun náà o òun náà ni ìdàlgọ́rùn-ún tẹ́yìn bá ti ń pọ̀ kákú tó ti di pé ó ti ayá náà kú báyìí mẹ́lákùlù mọ́ ti ti dé ó bá ṣe táwọ́bà ń gbà yẹn ọlọ́run nígbà táwọ́bà rẹ̀ ní ṣe nìyẹn al-an nísìn láíláí kò fọ́síbù mọ́ bákanáà ìdàtòlú ìṣàmsí min maghribiha níjọ́ tí òòrùn bá ti lè yọ níbi títí ń wọ̀ kò sí tí ń jẹ́ táwọ́bà ma bẹ́ẹ̀ túbá kò nígbà ma inú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ẹni pé ìdànùzúlì àzábìl mahiq ìyà tí ń pa nínú tó bá ti lè sọ̀kalẹ̀ tẹ́ ti lè áyá náà yà báyìí kò sí ma àyà fi kéèsì kan tó wà exceptional nínú al-Qur'an òun náà ni ti tànẹ́bì Yunus òun nìkan péré ọlọ́run bá lékẹ́lẹ́ dé sàlàyé ẹ̀ tó yíra ní sí pé ẹnìkan ò ní imẹ́n ẹnìkan ò nígbàgbọ́ rí nígbàtí àyàsọ̀ kalẹ̀ kọ́ tọrọ àforíjì yìí kó ṣe wọ́n láǹfààní illa qawma Yunus àbí àyàfi ìjọ ànẹ́bí Yunus nìkan lẹ́yìn tí ẹ̀ kò sí nǹkan tọ́jọ bẹ́ẹ̀ ma tó ń ẹ̀ a máa retí ìgbà tí ìyà ọlọ́run bá bá dé tí ìbínú ọlọ́run bá bá dé ká tó mọ̀ wá ní eyín èsè ìmẹ́ni mọ́ báhùn kìí ṣe ìgbàgbọ́mọ́ báyìí ó ti rí sójú tó bí ìyà ọlọ́run bá ti ń bọ̀ báyìí tẹ́tì rí báyìí ó parí nìyẹn àwọn ìjọ kan bẹ rẹ́síké tàtọ́sọ bá nẹ́bí wọn wọ́n ní kìíní kan wá fi orú mú wọn orú mú wọn gidi gan nígbà mú ẹ̀sùjò kan lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ òru tó ti ń wátẹ́gùn ẹ̀sùjọ kan sú ni bẹ́sù jẹjẹ sú báyìí táwọn fẹ́bẹ̀rẹ̀ sí mẹ́fẹ́ báyìí gbogbo kan jáde ní wọ́n kan lọ kóra wọn sábẹ́ òjò yẹn abẹ́ ẹ̀sùjọ yẹn ni ọlọ́run wa rẹ̀ kẹ́lá gbá wọn jáde nù wàláì iná kọ̀nzúmù wọn bẹ́ẹ̀ ni wàláì iná kọ̀nzúmù mo ti parí nìyẹn ẹmà wọ́n lọ sásábẹ́ òjò ọlọ́run ọyá gbogbo ẹ jáde ẹ jáde ẹ jáde sáà gbogbo wọn jáde wọn bọ́ síbẹ̀ wọn parapọ̀ wọn kó síbẹ̀ jọ ọlọ́sì pàwọ́rùn lẹ́ẹ̀kan náà tó kọ́nà ọba alẹ́kẹ́lá kọ́ mọ́ pàwọ́rùn kọ́nà ọba kọ́ mọ́ bínú sí wa sẹ́rí gbogbo ilé ìbáyìí yìí tí ò fi ṣẹlẹ̀ sáwà mọ́ anẹ́bì ti bẹ́ lọ́wọ́ ọba rẹ̀ ní o tó bá ní sí ọlọ́wọ́ ọba anẹ́bì ti bẹ́ lọ́wọ́ ọba rẹ̀ ọlọ́run sì ti mo mo mo yọ̀ǹda rẹ̀ fún ọ. àmọ́ àwọn asọ́mọgbé rẹ̀ wọ́n máa jẹ̀yún náà irú eléyìn náà nìyàn tó mú nàìjíríà yìí odidi bá lè lé à èyàn mú bá àbá wọ́n láì èyàn mú bá èyàn mú gan ebi ń pa àwọn èyàn tààrà ó yẹ́ ní sí so ọlọ́ọ̀bá ni ó sànú wa àti rí owó nìsìn ó nira gan tẹba tó wá jàjà tẹba tó wá rí díẹ̀ ìjẹ́ tó wá fi tó wá wọ́n wàláhì láàfin dèdè owó tẹ́ mọ̀ lọ jẹ́jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó tó oúnjẹ oṣù kan tipátipá ní òfin kọ́njẹ ọ̀sẹ̀ méjì nìsìn tipátipá ní òfin káwọn ọ̀sẹ̀ méjì owó sòrò ìdájú fún owó rà tó wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń gbà mí owó a máa sòrò rí àrùntàfi owó ara máa dẹ̀ ìgbà ní ìdájú owó pọ̀ àmọ́ kéré wọ́n owó wọn ìtàbí fowó rà tó wọn kò ibá nìsìn ń pè yẹ wọ́n ń ṣiṣẹ́ pé èyẹ wá sọ́sọ́sọ́sọ́ lé ojú bẹ̀ fọ́ <laughs> nígbà kò ṣiṣẹ́ kankan ọlọ́wọ́ wọ́n sànú bá so nítorí ẹ̀ dákun ẹ̀yin tẹ́ bá ní ẹmà ṣe sàárà o nǹkan bẹ́ yíwọ́ o ọlọ́wọ́ ní jẹ́ yíwọ́ subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu